nínú oṣù yìí wàá di ẹni tó ní ẹ̀rín nínú oṣù yìí ẹni tó ń di aláyọ̀ nínú oṣù yìí oṣù ayọ̀ rẹ ni oṣù ìfọkànbá rẹ ni oṣù yìí jẹ́ lórúkọ jésù lóṣù yìí ò ní dààmú nínú oṣù yìí lórúkọ jésù ń kí àpè ní wàá láti dààmú kò ní ṣẹlẹ̀ sí ọ ó yá lọ rìnrìn ayọ̀ lóṣù yìí lọ gbégbá ọpẹ́ lóṣù yìí lọ gbégbá ọpẹ́ lóṣù yìí lọ rìnrìn ayọ̀ oṣù kẹta tí ó wà yìí kó jẹ́ oṣù ìdùnnú fún ọ nínú oṣù kẹta tí ó wà yìí oṣù ìdùnnú ló máa jẹ́ oṣù ayọ̀ oṣù ìṣológo oṣù tí o máa rẹ́rìn ayọ̀ lóṣù yìí jẹ́ fún ọ gbọ́ nínú oṣù yìí ọ̀run kó pa ẹ́ lẹ́rìn ayọ̀ nínú oṣù yìí lórúkọ jésù gbogbo ń já pè ní ìbànújẹ́ nínú ayé rẹ lóṣù yìí lọ́wọ́lọ́wọ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ ìbànújẹ́ ayé rẹ parẹ́ lóṣù yìí òṣì ayé rẹ parẹ́ lóṣù yìí ẹkún ayé rẹ parẹ́ lóṣù yìí nínú oṣù yìí lórúkọ jésù ó yá lọ ní ayọ̀ lọ ní ayọ̀ lọ́dẹ ní ayọ̀ olúwa dùn ẹ́ nínú lóṣù yìí gbogbo bíkíbi tó bá wà tó ti gbọ́ mi lórúkọ jésù gbogbo tí a pè ní ìbànújẹ́ lórí ayé rẹ ìbànújẹ́ ayé rẹ parẹ́ bẹ́ẹ̀ ni kò máa ṣe àmì kò dẹ̀ máa ṣe mo wí ìbànújẹ́ ayé rẹ parẹ́ òṣì ayé rẹ parẹ́ ẹkún ayé rẹ parẹ́ nínú oṣù kẹta tí ó wà yìí lórúkọ jésù ò ní sunkún ò ní sunkún ò ní sunkún ò ní sunkún ẹkún ayé rẹ parẹ́ ó parẹ́ ó parẹ́ ó parẹ́ mo súre fún ọ lórúkọ ti bàbá àti ní ti ọmọ lórúkọ jésù ó yá lọ fò fáyọ̀ nínú oṣù kẹta yìí ó yá lọ fò fáyọ̀ nínú oṣù kẹta yìí ó yá lọ fò fáyọ̀ èmi àti ìwọ nínú oṣù kẹta yìí lórúkọ jésù olúwa kó dùn wá nínú lórúkọ jésù ìbànújẹ́ ajé rẹ ó parẹ́ lóṣù yìí gbọ́ nínú oṣù tí ó wà yìí lórúkọ jésù ó yá lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ ní gbogbo ọ̀nà ó yá lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ lọ gbégbá ọpẹ́ ó yá di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ lọ di aláyọ̀ àwọn ọ̀run ṣògo ha òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ di ọjọ́ fọ̀hún ìmọ̀dé ìmọ̀ fi ògo rẹ̀ hàn àlè ah, le mọ́sátàlíà ọjọ́ ire kó jẹ́ fún ọ lónìí ọjọ́ òní kó jẹ́ ọjọ́ ire ọjọ́ òní kó jẹ́ ọjọ́ ire oṣù yìí kó jẹ́ oṣù ire oṣù ayọ̀ oṣù ìfọkànbalẹ̀ lóṣù yìí máa jẹ́ fún ọ lórúkọ Jésù lóṣù yìí lórúkọ Jésù ó yá lọ di aláyọ̀ gbogbo bíkíbi tó ti pàdánù ohun rere ó lọ ríre gbà lọ ríre gbà kálímọ̀ santareba yes alágbára nínú àwọn ọ̀run òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa alágbára nínú àwọn ọ̀run ẹ yọ̀ ẹ yọ̀ jésù olúwa jọba ẹ yọ̀ jésù olúwa jọba ẹ yọ̀ ẹ yọ̀ jésù olúwa jọba sórí oṣù yìí ta ló sọ wípé kò sunkún lóṣù yìí sórí oṣù yìí ta ló sọ wípé kí ìbànújẹ́ tọ́ sí ọ sórí oṣù yìí gbogbo ẹnikẹ́ni tó máa wọ́kọ́wọ́ ẹ̀míkẹ́mí èèyàn kéèyàn tó máa ń bá ire tó ń bẹ nínú oṣù jẹ́mú ẹ lọ́wọ́ tó tún fẹ́ gbéra lórí ọ̀rọ̀ ayé rẹ nínú oṣù kẹta yìí tó ní òun tún fẹ́ ba ire tó bá oṣù yìí jáde mú ẹ lọ́wọ́ jẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó yá lọ́wọ́lọ́wọ́ ọ̀run o ó yẹ gẹ̀mí ẹ̀ lójijì ẹni tó sọ wípé òun fẹ́ ba oṣù yìí jẹ́ ẹ lọ́wọ́ lórúkọ jésù lọ́wọ́lọ́wọ́ ọ̀run o ó yá kó gbẹ̀mí ẹ̀ ilẹ̀ tó ń tẹ̀ ó yá kó gbẹ̀mí ẹ̀ ẹni tó ń ṣe ọ́ tó sọ wípé òun ò ní padà ó dìgbà tí ó bá dẹnu ọ̀nù rẹ̀ kó òun tún padà tó bá tẹ ilẹ̀ ilẹ̀ kó gbàbọ̀dé fún bẹ́ẹ̀ ni ilẹ̀ gbọ́hùn olúwa ó yá gbẹ ìjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ẹni tó ní ọ́ lára lórí ilẹ̀ lórúkọ jésù kó sọ ẹ̀mí ẹnu ẹni tó sọ wípé òní rí tiẹ̀ ṣe lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ gbọ́hùn olúwa ó yá gbèmí lóòyẹ̀ ẹni tó sọ wípé báwo ni tiẹ̀ ṣe fẹ́ jẹ́ lórí ilẹ̀ irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó sọ ògbónú bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí orúkọ jésù ó yá lọ rí ògo níbikíbi tó bá wà láti sìn lọ àṣetì parẹ́ lórí ayé rẹ̀ gbogbo ń kí àpè ní àṣetì inú oṣù kẹta tí o wà yìí lórúkọ jésù kó ṣeé ṣe fún ọ gbogbo ohun tí o gbé tó ṣe tì nínú oṣù kẹta yìí lọ́wọ́lọ́wọ́ báyìí kó ṣeé ṣe kó ṣeé ṣe kó ṣeé ṣe kó ṣeé ṣe kó ṣeé ṣe kó ṣeé ṣe fún ọ ìnira ayé rẹ parẹ́ òṣì ayé rẹ parẹ́ ìbànújẹ́ ayé rẹ parẹ́ nínú oṣù ìlọrin ní ayọ̀ níbikíbi tó bá wà lọ́rẹ́ rí ayọ̀ ìbànújẹ́ ayé rẹ̀ parẹ́ lórúkọ Jésù bó ṣe ń bá mi nínú oṣù kẹta yìí gbogbo ìrìn àjò ayé rẹ lóṣù kó já sí ayọ̀ kó já sí ògo kó já sí ògo lórúkọ Jésù lọ rẹ́rìn ayọ̀ oṣù yìí oṣù ayọ̀ rẹ ni lórúkọ Jésù ta ló fẹ́ pa ọ́ lẹ́kún lóṣù yìí lórúkọ Jésù kó sùn ẹ̀mí ẹ̀ ọ̀yà kó sùn ẹ̀mí ẹ̀ ìbànújẹ́ ayé rẹ parẹ́ òṣì ayé rẹ parẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ rẹ́rìn lọ rẹ́rìn àrà tó ń bẹ nínú rẹ̀ kó jáde kó jáde kó jáde gbogbo agbára àti pín òkùnkùn tó ń dá ara rẹ tó ń dá ara ayé rẹ lọ́wọ́ lórúkọ Jésù kó ṣègbè bí mo ṣe wí kó rí ẹ̀jẹ̀ Jésù ṣèdìdí ẹ̀ máa jẹ̀mú Ọlọ́run wọ̀ bẹ̀ lọ ó dẹ̀ ṣeé ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ níbikíbi tó bá wà mo fẹ́ kó share mo kí wa lẹ́ẹ̀kan sí pé happy new month oṣù yìí lọ fọkàn ayọ̀ rẹ ti dé bá ọ lóṣù yìí ìbànújẹ́ ayé rẹ ti parẹ́ sórí oṣù tí ó wà yìí oṣù ayọ̀ rẹ ni oṣù ti parẹ́ nínú ayé rẹ lóṣù yìí ẹni tó ní pé òun fẹ́ dí ọ lọ́wọ́ lóṣù yìí aṣọ ẹ̀mí ẹ̀nu bẹ́ẹ̀ ni àdàbí bí ò bá tẹ ilẹ̀ níwọ̀n ìgbà tó bá ti ń tẹ ilẹ̀ ilẹ̀ á gbẹ̀mí ẹ̀ ilẹ̀ á gbẹ̀jẹ̀ rẹ̀ wàá dẹ̀ lọ ṣe rere aluyọ ní tiẹ̀ o wàá lu aluyọ ò ní ṣe tì bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín happy new month mo fẹ́ kó ṣí ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni mo fẹ́ kó ṣí ẹ̀ kó dẹ̀ bá wa pàdé lórí youtube prophet olórí dorí ẹ̀mú tv lórí youtube lórúkọ jésù prophet john gabriel aka olórí dorí ẹ̀ mú ló bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ ayé yìí ti dayọ̀ mo kí gbogbo ẹ̀yin fọ́lọ́wà lórí péjì mi àti lórí YouTube lórúkọ Jésù Olúwa yóò sọ̀rọ̀ yín dayọ̀ ìbànújẹ́ kéré jù kò ní jẹ́ ti bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ayọ̀ yín ọ̀rọ̀ ayọ̀ ti jẹ́ ti yín lóṣù yìí lágbára lọ́wọ́ Ọlọ́run o ti rẹ́rìn ayọ̀ lóṣù yìí ìbànújẹ́ dópin nínú ayé rẹ ètò kan bọ̀ tó dẹ̀ ti fẹ́ wáyé nínú oṣù kẹrin ní ọjọ́ Easter Easter Saturday bẹ́ẹ̀ ni la fẹ́ lọ sí Benin Republic a ti lọ láti Easter Good Friday láti máa lọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ láti máa ṣe Good Friday àti a ṣe Good Friday ní ibẹ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ ayé rẹ̀ dayọ̀ lágbára Ọlọ́run a fẹ́ kó àwọn èèyàn lọ a fẹ́ lọ ṣe ètò fún àwọn aláìní àwọn tí ò rí jẹ àwọn tí ò tí tó kù díẹ̀ káàtó fún ohun tí a ní a fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n bà nǹkan tí a ní afẹ́fẹ́ ràn wọ́n lọ́wọ́ àkọ́kọ́ rèé o àkọ́kọ́ kọ́ leléyìí kọ́dà mo lè sọ pé ẹ̀kẹrin gangan leléyìí tí à ń ṣe yìí bẹ́ẹ̀ ni tàbí ẹ̀kẹta ó dàbí ẹ̀kẹta là ń ṣe yìí bẹ́ẹ̀ ni a ti ń ṣe díẹ̀díẹ̀ ohun tí ìwọ náà bá ní o lè fi ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ni o lè pe nọ́mbà wa ò bá jẹ́ one thousand ò bá jẹ́ five hundred ò bá jẹ́ two hundred ìwọ náà dá sí i bẹ́ẹ̀ ni pé wá á fún ẹ ní àkáǹtì nọ́mbà tó máa san owó yẹn sí bẹ́ẹ̀ ni àní atm ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni àní atm ẹ̀ lọ́wọ́ kọ́dà ìlú Benin gangan ni atm ẹ̀ wà kẹ́ lè mọ̀ bẹ́ẹ̀ ni kẹ́ lè mọ bí a ṣe ń ṣe sí hmm, so ohun tí a wà fún náà nìyẹn ohun tí ìpè wá wà fún nìyẹn bẹ́ẹ̀ ni kì í ṣe pé a ti ní o ṣùgbọ́n wọn ba nǹkan tí a níyẹn à ń taraka lórí ẹ̀ kó lè ṣe kí ni o kó lè tẹ̀síwájú bẹ́ẹ̀ ni káwa náà lè rí níwọ̀n ìgbà tó ń bá ti ń fún èmi náà ní tọ́rọ́kọ́bọ̀ èmi náà rẹ́dì láti fún àwọn ẹlòmíràn tí ò tí ì ní tó èmi bẹ́ẹ̀ ni wọ́n fún èmi náà ni èmi náà dẹ̀ gbọ́dọ̀ fún èèyàn bẹ́ẹ̀ ni káwọn èèyàn tó lè máa fún èmi náà sí kọ́lọ́run lè máa bùkún fún èmi torí àwọn tó ń fún èmi náà ọlọ́run ló rán wọn sí mi ọlọ́run dẹ̀ rán èmi náà sí àwọn kan bẹ́ẹ̀ ni ọlọ́run rán ìwọ náà sí àwọn kan ó di dandan ká jíṣẹ́ fún ẹni tí wọ́n rán wa sí ká má bà jẹ̀bi bẹ́ẹ̀ ni nítorí náà ohun tí o bá ní ìwọ náà support ẹ̀ I need your support now kó tó di oṣù kẹ kó tó di ọjọ́ Easter yẹn pè wá lórí nọ́mbà wa oh oh seven four five six. o nọ́mbà wa nìyẹn oh seven four five six so pè wá lórí ẹ̀ a send account number yẹn sí ẹ five hundred lóní fi síbẹ̀ one thousand lóní fi síbẹ̀ one hundred thousand lóní fi síbẹ̀ iyekíye tó bá ti ní whatsapp sínú account yẹn you are blessed in jesus name bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ọlọ́run á máa bless ẹ̀yin náà á máa bùkún fún yín so gbogbo ohun tí a máa ṣe lọ́jọ́ yẹn a máa wà ní life. lórí bàbá olórí dorí ẹ̀ mú page so a máa wà ń bíbá live tẹ́ máa máa wo bí a ṣe ń ṣe so olúwa wà pẹ̀lú wa lórúkọ jésù à ń múra ìwọ náà olúwa rán ọ sí àwọn kan lọ jíṣẹ́ gẹ́gẹ́ bí èmi mo ṣe ń jíṣẹ́ tèmi ìwọ náà jíṣẹ́ gbogbo apáta lọ́lọ́run pè lórí ilẹ̀ ayé ààyè yìí tí a ṣe wà yìí gbogbo apáta lọ́lọ́run pè o kò sí ẹni tí ó wà nínú ayé tọ́lọ́run dá tọ́lọ́run ò rán níṣẹ́ gbogbo apáta ló rán níṣẹ́ ṣùgbọ́n ó gbélé wa lọ́wọ́ ju ara wa lọ nítorí náà iṣẹ́ tí olúwa rán ọ lọ jẹ́ bẹ́ẹ̀ ni ìyanu á ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe jésù olúwa wa mo fẹ́ kó ṣe ẹ̀ mo ti dá fún ọ happy new month god bless you ọ̀la ẹja pàdé ní programu ọ̀la lórí péjì ní today is my day tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Wednesday a tún máa ń wà live lórí Àwámáridì TV a tún wà live lórí péjì yìí bẹ́ẹ̀ ni àtúnwà live lórí ẹ̀ very soon àtúnwà live lórí YouTube náà olórí dorí ẹ̀mú TV so very soon náà eléyìí náà á change ẹ̀ sí olórí dorí ẹ̀mú TV lórí péjì yìí náà ìyànà ọlọ́run á dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ràn wá lọ́wọ́ lọ́tún ló sì tẹ̀ ń fọ́lọ́ wa tẹ̀ dá wa dá tẹ̀ ń wo gbogbo prógrámù wa ọlọ́run á máa náà lọ́wọ́ á tì yín ìbànújẹ́ ò tọ́ sí yín bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín ten o'clock sí ten thirty lọ́la jẹ́ àpàdé lórí today is my day god bless you.